súnmi. gbẹ̀rẹ̀ yorùbá ń sùn ju ogún mọ̀ dé o. yorùbá nation nìkan náà ti wá ẹjẹ́ àrèlé o. ẹjẹ́ àrèlé wa ká gbádùn yorùbá o. ilẹ̀ tíyá ọmọ yorùbá ẹjẹ́ àrèlé. èyí tá a ṣe lóko ẹrù lórí ilẹ̀ tíyá o. wọ́n kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá ayé. kí n pa ẹ̀kú dédé àkókò yìí ń bikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé akandọ́ra Awikonko náà ló kọ́ mi. ìyẹn fẹ́ni tó bá ẹ̀sẹ̀ ń rí mi wò mí mọ̀ mí fún ìgbà àkọ́kọ́ àrílùmọ́ bíi owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sánmọ̀sán mo kí níwá mo kí lẹ́yìn mo kí láàrin gbùngbùn ìlà oòrùn ìwọ̀ oòrùn àríwá àti gúúsù ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ àṣeyọrí náà lọ́mọdélé wa lónìí good morning ladies Sanjaro. gentlemen. ẹ jẹ́ ìfẹ́ dùn ọ̀tá lọ. ohun tó dàgbé ìfẹ́ ìfẹ́ dùn ọ̀tá lọ. bọ́ká bá ń lọ tàbí sèmi ń dáná. àkàndá ọ olórí àdá àdá tọ́ pé olórí àdárèrè arè lọ́wọ́ èèyàn ni bí ẹni èèyàn bí èèyàn yẹn ẹkẹ́ tí mú lérò gidigbe ẹ̀yìn èjìká tó gbẹ́wò níyì ẹ̀yìn títí ọ̀jẹ́ kórí ọ̀dà pólagi ẹ̀yìn àtàǹpàkò tí ọ̀jẹ̀ kọ́wó dì lágbà mo dúpẹ́ o. ẹ ló máa dúró ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá ìyẹn dòdò yín. on behalf of olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àdúpẹ́ o fún kéké fún yéyìn fún ti ayẹyẹ ọjọ́ ìbí olóyè Sunday Ìgbòho tó wáyé tẹ́ ẹ jẹ́ kó wà memorable nínú ilé ìtọ́lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ń ṣe lókè pẹ̀

láìsí ti wá rí i pé bí ọba sọ̀ǹgbìn kò sí tó nǹkan fẹ́ rí ká bó nǹkan ọba ká kò sí tó ń òrù rọjà bó ọba rú rọjà kò sí tó ń rà wálé bó ń rọ rà wálé kò sí tó ń jẹ that is bí ọba sí ẹ̀yin kò sí èmi. àkàndá alóró lẹ́nu bíi ti dùn àjàó àró awígbogbo birthday òòṣà kan ṣoṣo happy birthday to you Sunday Adéyẹmọ happy birthday to you Sunday Igboho. àgbáńlá ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndọ́ra wíkóńgó gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbogbo ẹ̀yin olólùfẹ́ orílẹ̀-èdè Yorùbá Yorùbá nation pátápátá ẹ̀ní mọ̀kòrò ẹ̀ní jẹ̀kòrò ẹ̀ní fìkòrò bóra bí aṣọ. náà ènìyàn ìgbà tó fọ bàtà ìbànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ẹnu ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa o ayé ò ní bá yín jókòó ìbànújẹ́ wọn ò ní bá yín dárò wọn ò ní dìde ìṣẹ́jú kan fún yín nínú ọdún tá a wà yìí títí ọdún tẹ́ lò láyé yín. ọ̀yẹ́ ṣá ọwọ́ rẹ̀ wò ènìyàn ọmọ ènìyàn ẹ̀ ò ráyè gbogbo wa náà la nígbàgbọ́ wípé ènìyàn lásọ wa èèyàn lásọ wa èèyàn lásọ mi bí mo bá bójú wẹ̀yìn tí mo rẹ́ nìkan mi inú mi á dùn ara mi á yá gágá ènìyàn lásọ mi. ẹni mo fi pé bàbá ti yin apó tá a yin ọrùn tá a yin ọfà tá a yin ọsán tá a sì yin òǹtàfà ká má gbàgbé ojú tá a fi sọmọ ẹranko. bójú ọ̀ngàn bá fọ́ yọ̀ pàgbẹ́ ẹranko ní gbó dáadáa mú kí n lẹ́ẹ̀kan sí i. bákan náà àìsọ̀rọ̀ mọ́kọ́ àrísọ ọ̀rọ̀ kọ́ mọ́ wípé arólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀yá eh, ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn wọ́n sọ̀rọ̀ púpọ̀ nípa ìlera wọn àti àìlera wọn mọ́ ń bọ̀ ẹ gbọ́ gbogbo nǹkan tí agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ. kọ́kàn tó di pé ẹgbọ́n lẹ́nu agbẹjọ́rò mo níṣẹ́ kékeré kan tí ẹ farabalẹ̀ ẹ foríjì mi tí mo fẹ́ jẹ́ fún ẹ má bínú o. kí ló ṣe fún ọ tó. nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Goldwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeé ṣe arthritis ó ṣe kó rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ bá ní bó gout ni gbogbo ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ká ẹlòmíì arthritis ọmọ ọwọ́ ló ti máa ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí gbogbo èyí tó bá lè ìyá last bus stop yìí ni lórí arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwin Muyiwa Àjẹ̀bú bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa máa di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ Godwin Muyiwa Àjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọn bá ní prostate cancer ó lè máa tọ̀ kító ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mi kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbàlẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ̀ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ̀ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́kọ ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògùn ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bú àlàáfíà lójú o. láì dẹ́nà pẹ̀lú láì fẹ́ àkókò ṣòfò rárá mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu a máa sọ pé from the mouth of from the horse mouth. yorùbá máa ní mọ́gbọ́n mọ́gbọ́n ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrin mọ́ọ̀gùn. ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ́n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. àkó arapa lọ́kàn níkàngùn kángun àkó arapa lọ́kàngùn sọ́lọ́run. yẹ ṣé owó rẹ wò ó. ọ̀sẹ́ni tó lè mojú ògùn bí ẹni tí ń pa ẹbẹ bí ẹni tí ń pa bìnírè. ó ènìyàn ọmọ ènìyàn. èèyàn kan ò ní mọ̀ ìyá òsọ́jọ́ lọ, bákan náà ni kò sẹ́ni tó wà nídìí Ṣàngó ju adóṣù Ṣàngó lọ. èèyàn ẹ̀ ò ráyè. Salami tí wọ́n wà ní Republic of Benin àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀. ènìyàn ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ wò ó. ìdúró ipò wo lọ́lọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho wà àti lórí fọ́nrán tó jáde níjọ́ ní tí bọ̀dá wa òpònú àbí dáde wa òpònú kan gbé jáde tí olóyè Sunday Adéyẹmọ bá sọ̀rọ̀ àṣírí tó sì gbé síta fún gbogbo èèyàn. ọmọ dáhùn ò ní dáhùn torí wípé ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wa àárọ̀ la wà ìgbà òwúrọ̀ la wà ọba jẹ́ ká ni jẹ́ ká wá o bàbá jẹ́ ká wá. kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rù. náà ń bìjọba àpapọ̀ léèrè kí lọ́lọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe fún wọn tí wọ́n fi bọ̀m̀báàdì ilé ẹ̀ tí wọ́n fi mú lè káàkiri. kí ló ṣe fún wọn tó lè fọwọ́ lẹ́rán lédèké àti ládélé wọ́n sì wà nílùú Àbújá à ń gbàgbọ́ wípé wọ́n bá wa láyọ̀ àtàláfíà ṣe é gbàgbé wọn ṣá. àwòye wọn. ẹ bá ti fẹ́ gbàgbé mi àkàndá ní kí n sáré ran ilé tí ni o. tómi lọ sàkó. lágbè lòsí tómi pé lágbè pa òwò. kàndá nítorí àkókò ẹ má jẹun gbà àkókò yín àárọ̀ kùtùkùtù láwà ntí kálukú wa fẹ́ ṣe gan ń bọ̀. a kí púpọ̀ mẹ́tì pé ẹ kúṣẹ́ ọlọ́run bá yóò fi yìnyín ìbéèrè àkọ́kọ́ wa lọ báyìí pé ìkánú àwọn oníròyìn ó gbé jáde pé ara olóyè Sunday Igboho yá ṣé lóòótọ́ ni. ẹ ṣeun gan ẹ kú ìgbìyànjú mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ fún àwọn gbogbo ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá ní àgbáyéjọ ayé tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wa láti ẹ̀ràn. Sunday go lọwọ kó fi jáde nù ìlú tó wà lóòótọ́ ààrẹ òyà olóyè Sunday go òyà ààrẹ tí ò sì yá àyè náà máa ń pé nígbà tí wọ́n gbógun tì ní Nàìjíríà láti ń pé wọ́n fẹ́ ṣe níjàmbá àbí kan ti pa ló ti bọ́ lọ́wọ́ àwọn oníjàmbá yẹn bó ṣe bó ṣe bó ṣe bó ṣe lọ́wọ́ àwọn oníjàmbá yẹn ó farapa ó farapa ní ọwọ́ ọ̀tún ìhà ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí tó wá ń pé ó jẹ́ ohun tí ń ní lára nítorí bó jẹ́ ọkùnrin tó jẹ́ akin gidi òun ni kò fi kò ti kú dànù akin tó jẹ́ ni àmọ́ ó ní ó ní ó ní pé kí hàn án kí dókítà tó tó mọ iṣẹ́ gidi kó kó mójútó ètò ẹ̀ ló fi wá láti lọ sí Germany lóòótọ́ lóòótọ́ àwọn hospital wà ní Benin àmọ́ kò wù ú pé kí wọ́n wọ́n ṣiṣẹ́ fún ní ilẹ̀ yìí tó torí Nàìjíríà ló kò transit ló sì gbà ní Benin ló fi lọ sí Germany láti lè tún ara ẹ̀ ṣe ohun tó ń fẹ́ náà ni pé kí ìjọba ti justice Benin àti ìjọba Benin kí wọ́n filẹ̀ kí wọ́n gbà níyànjú àti àti lọ sí sí Germany chairman nígbà tí wọ́n mú tíjọba Benin mú tí justice Benin mú ó dá wa lójú pé nítorí security ẹ̀ òun náà fi dá dúró ó ti wá máa ń gbé láìpẹ́ láì jìnnà wọ́n fòun lẹ̀ òun lọ ṣe òun lọ ṣe òun e, lọ ṣètọ́jú ara tòun àmọ́ ó ti wá ń pẹ́ jù ó ti wá ń pẹ́ ẹ wá dé pé ó wá di nǹkan tó tó ń jẹ wá lógún gan-an à ń sì ń gbìyànjú pé lágbára ọlọ́run láìpẹ́ yìí wọ́n filẹ̀ ló padà lọ sí Jẹ̀mánì láti lọ mójútó fámìlì àti àti mójútó ara ẹ̀ ní ní Jẹ̀mánì ẹ ṣe gan-an net ṣé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí àwọn èèyàn ń sọ lórí ẹ̀ káàkiri àgbáńlá ayé ṣé ló ń ṣokùnfà tí ẹjọ́ ẹ̀ fi ń pẹ́ńlẹ̀ gan-an ni àbí kí ni kókó tó fà tẹ́jọ́ ẹ̀ fi ń pẹ́ńlẹ̀ tí wọn ò ti fi lọ padà lọ lẹ́jọ́. ok ṣé mà àwọn eh, olóyè lọ́wọ́ ń bá wí eh, kí a tó sọ̀rọ̀ eh, law àti justice ó yẹ kí a máa ń pa ẹ̀ báwo ṣe ń ṣe ní nàìjíríà kọ́nà ṣe ń lẹ̀ yìí bá ṣe ń ṣe lẹ̀ yìí kọ́nà ṣe ń nàìjíríà ọ̀nà òfìdáwọ́ yàtọ̀ àkọ́kọ́ tó fi yàtọ̀ ni pé ilé ẹjọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ Sunday Igboho sí ilé ẹjọ́ ìwádìí yẹn ilé ẹjọ́ ìwádìí yẹn george máa ń ṣèwádìí yẹn iṣẹ́ ẹ̀ máa ń pẹ́ díẹ̀ kì í ṣe ń gbé máa fún ọjọ́ ń gbé jọba yìí ni wọ́n dájọ́ yẹn tóun bá dá tóun bá ṣe ìwádìí ẹ̀ tán léwàá gbọ̀nránṣẹ́ sí George máa máa ń fi nílẹ̀ pé kí n jáde kó rẹ̀ wọn George máa ń ṣèwádìí ẹ̀ nígbà tá a mú olóyè Sunday Igboho láìpẹ́ ni George yẹn lọ olùdé inú òfin wa bẹ́ẹ̀ ló wà tí àsìkò olùdé bá dé kò sí ohun tó lè dá wọn dúró kò wá sí òfin tó lè tó lè jẹ́ pé nígbà tó wà ní olùdé káwa lè ṣiṣẹ́ tàbí kóun náà lè ṣiṣẹ́ kò sí kò sí nǹkan tá a lè ṣe sí i òun ló fi jẹ́ pé fún oṣù kan kéèzì yẹn kò kò kò kò kò move pálípálí yóò máa dọ́lọ́dún àwọn ọ̀gbẹ̀rì tí wọ́n rí di kankan yóò máa dọ́lọ́dún wọn pé àwọn lọ́ọ̀yà ò ṣiṣẹ́ jọ́sí ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló wà nìyẹn oṣù kan kò fi ṣe nígbà tó tóṣù kan yẹn parí tí jọ́ọ̀jì yẹn dé ọ̀sẹ̀ tó tẹ̀lé báyìí òun ló ti ló ti gbà wá a lọ kóòtù lálọ kóòtù ni jọ́ọ̀jì yẹn ó tún ṣe ìwádìí fi kún nínú iṣẹ́ tiẹ̀ bá a ṣe máa ṣe ilẹ̀ yìí nìyẹn bí tí kéèzì yẹn ṣe wà yẹn ó jẹ́ òótọ́ o ó jẹ́ irọ́ o ó ṣe bẹ́ẹ̀ o kò ṣe bẹ́ẹ̀ o ó ṣe nǹkan tá ní kó ṣe o kò ṣe o jọ́ọ̀jì yẹn gbọ́dọ̀ wádìí pé nǹkan jẹ́ lóòótọ́ àbí nǹkan ò jẹ́ jọ́ọ̀jì yẹn sì ṣèwádìí yẹn ibi tó ṣèwádìí a lè ṣàlàyé gbogbo ẹ̀ fún àwọn àwọn tó ń gbọ́ wa a lè ṣàlàyé gbogbo àmọ́ n ta sọ fún wa ni pé ibi tá a ti dé a ti lọ wájú gan yóò máa jọ lójú àwọn èèyàn pé kò lọ wájú àmọ́ àwọn àmọ́ pé ó lọ wájú àwọn èèyàn tó ń tọ́ pé tí ò bá jẹ́ pé tí Sunday Igboho bá ti jáde kò tẹ̀ sí iṣẹ́ kò tẹ̀ sí nǹkan ó yé àwa náà bẹ́ẹ̀ a bẹ́ẹ̀ pé ó lè yé wọn bẹ́ẹ̀ àmọ́ àwọn àmọ́ pé à ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ takuntakun Sunday Igboho pápá sí mọ̀ pé à ń try fún un kódà à ń ṣe ju ká try lọ. ẹ ṣe gan-an mẹ́tì ní ẹnu ọjọ́ mẹ́ta yìí awuyewuye kan jáde pẹ̀lú ọ̀díò kan tí olóyè Sunday Igboho bá ìkànnù àwọn akọ̀ròyìn kan sọ níbi tí wọ́n dàbí pé wọ́n ti sọ̀rọ̀ bínú tí wọ́n fẹ̀sùn kàn ní pé ẹ wàá wo àwọn bó ti tó àti bó ti yẹ aláàkọ́ ni ní ọ̀rọ̀ ń ṣe wáyé kí lẹ sì fẹ́ sọ fún wa nípa ok ẹ ṣeun gan ọ̀rọ̀ yẹn ó bí wàhálà lẹ̀ ní ìjọ yorùbá wàhálà tó bílẹ̀ ní pé ọ̀rọ̀ wa ń lọ kátàkátà gbogbo ẹ̀ wá ń dàrú a máa tọrọ lọ́wọ́n pé kọ́lọ̀ máa fún wa ní sùúrù gbogbo nǹkan tó bá ń ṣẹ̀ nílé ayé kọ́lọ̀ máa fún wa ní sùúrù nítorí kí mo sọ bẹ́ẹ̀ tí gbàtọ́wọ̀ ẹ̀ ń ṣẹlẹ̀ tó bá ní ń gbé èdè pé àwọn fẹ́ máa sọ̀rọ̀ àfẹ́ máa sọ̀rọ̀ lọ́tún lọ́sì ńta eh, ńta fẹ́ ńta ńta ń fẹ́ kò ní jẹ́ ṣíṣe kí ló ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ ní pé eh, kọ́lọ́mọ́jà fi ọ̀rọ̀ ran ìkà kọ́lọ́mọ́jà ká fi inú wa fi ran ìkà tó ń gbé ẹni tí a ní kó. kó yọ nǹkan lójú fún yàn tó tó wá ṣe kí ni ohun tí mo sọ ti yé yín nítorí kí ni pé nítorí kí ni n máa ń wálé ayé rẹ̀ ń ọmọ ìyá méjì ọ̀rẹ́ tàbí ẹni tó ń jọ ṣiṣẹ́ pọ̀ ká Sunday E, ọgbà ẹ̀wọ̀n mo bọ́ sí gbà tí mo débẹ̀ mo béèrè kò tètè jáde ó dàgbé wọn tètè sọ fún pé mo wá ó pẹ́ díẹ̀ fi wá fi jáde sí mi ó ṣe ju thirty minutes lọ kó tó jáde sí mi mo wá rí ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ti àjàṣe kan tó jẹ́ pé chairman mo jẹ́ lọ́ọ̀yà mo tún jẹ́ full professor mo á rí pọ́fẹ́sọ̀ mi kan tàjọ máa kọ́ wọn níwèé ní yunifásitì ti Kútọ́nù ní mo á ń bá sọ̀rọ̀ ní olóyè wa dé mo á sọ fún olóyè pé kó ṣe sùúrù kó dúró lè eh, ó wá ń pẹ́ lójú olóyè lóyè wa bínú ó padà wọlé bí tó gbé padà wọlé àṣìpẹ̀ fún kò kò padà wá mọ́ bàtó wá wọlé ìbínú yẹn ni ó fi bá eh, Chief Adékúnlé sọ̀rọ̀ ó fi bá Chief Adékúnlé sọ̀rọ̀ kóun fi tún nǹkan ṣe nítorí gba Adékúnlé lè sọ̀rọ̀ fún mi ó lè sọ̀rọ̀ fún òun náà kó calm down gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ó tó wá dé pé òun ó rẹ́gísítà Chief Sunday Igboho láì sọ fún láì Sunday Igboho mà ń pé ó rẹ́gísítà tó wọn ó ti lu òfin náà ó tún wá gbé voice yẹn ó tún pín ó tún lo òfin èkejì òfin ẹ̀kẹta ó tún bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ èmi lọ́ọ̀yà nu iṣẹ́ mi ó tó rẹ́gísítà mi ó tó lo òfin ẹ̀kẹta bá tó wá pín tó wá gbogbo á di pàtàyàn àwọn ẹlòmíì ẹlòmíì ń búyàn ẹlòmíì ń ṣépè nǹkan ọ̀gá tó mi fẹ́ sọ ní pé <laughs> ṣẹ́mà ìyá mi ọlọ́mọ oyin àbẹ̀bí Kudirat òun ló tọ́ mi dàgbà ó kọ́ mi lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ mi ní pé ẹni tó bá ṣe nǹkan àdúrà tẹ bá ṣépè fún ìpè oníran jẹ́ gbọ́ mi ẹni tó bá ti ṣe nǹkan ìpè tẹ bá ṣàdúrà fún àdúrà rẹ ò ní gbà èmi mọ̀ dájú pé mi ì dalẹ̀ níwájú ọlọ́run tó dá mi ọlọ́run tó láyé tó lọ́run tó lè ní mi gbé mi ì dalẹ̀ fún Sunday Igboho iṣẹ́ tí ọlọ́run iṣẹ́ tí ayé àti ọlọ́run rán mi iṣẹ́ náà ni mo ṣe ọlọ́run sì fún oníkàlùkù lẹ́sàn iṣẹ́ nítorí ẹ̀ ní pé ọlọ́mọdé afọ̀rọ̀ lọ ìkà èmi ń gbé sífadékúnlé tó jẹ́ àgbàlagbà tó ju èmi pẹ̀lú Sunday Igboho lọ òun gbọ́dọ̀ tún nǹkan ṣe ó tún wá ba nǹkan jẹ́ ọ̀rọ̀ wa ń lọ lótùú èmi ọkàn mi balẹ̀ sí ọlọ́run àti iṣẹ́ tí mò ń ṣe èyí jẹ́ pé èyí ti wà lọ ohun tó tún wà important níbẹ̀ tó fẹ́ sọ ni pé ṣe rí èyí tí èmi pẹ̀lú Sunday Igboho wá tó fi jà lẹ́nu tẹ́nu ọ̀nù fi kò líkẹyìn yẹn ẹnu wa tó wá kò gidi gan ẹnu wa tó wá kò gidi gan tó jẹ́ pé ah kódà ẹ lè wà ní wa lágbára Ọlọ́run lónìí olónìí mo lọ wò àríra wa a sọ̀rọ̀ ọmọ àyà a sọ̀rọ̀ ọmọ Yorùbá ọmọ Odùduwà trust yẹn ó tún wá ó tún wá lágbára gan-an nítorí ẹni ká fi àwọn ẹni tí ń bóyàn tá ń ṣépè ó jẹ́ tiwọn àwọn ẹni tí ń ṣàdúrà àdúrà náà ó padà sí ẹ tiwọn nítorí ọkàn ọkàn ẹni òun ni àfa ẹni ṣe gbọ́ ti ti ṣèfàdé ó ti àti gbé yẹn síbẹ̀. lélẹ̀ mẹ̀mẹ̀ sórí apá. ẹ káàbọ̀ padà. ọmọ wípé ẹ ti gbọ́ àlàyé tí lọ́ọ̀yà sàlámì ṣe fún gbogbo wa. níbi títí tí jìjì ayé kò lè dédédé. bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá mi ń bẹ̀rẹ̀ ní bí pé kí solution ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. dédédé nígbà nánánánáná lọ́kàn mi yóò. honestly kò sí solution kankan dàn. ó bá lélẹ̀ ẹsẹ̀ òfin nìkan. lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo la. ṣé ni wípé ó rọrùn kí wọ́n máa mú yàn dàn kí wọ́n mú yàn jù sátìmọ́lé lọ bó o bá ti dá tìmọ́lé agbára kankan gbà yàn lẹ̀ ju kí wọ́n kí adájọ́ pàṣẹ kí wọ́n lọ mú yàn jáde lọ. ẹyọ ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ nílé bèbè sórí apá tatatatata. ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà ni wípé tá a bá ní ká sọ àbí tẹ bá fi dídà tèmi èmi á sọ fún Republic of Benin wípé wọn ò ní ẹjọ́ bí ti ewu kọ́ ọmọ pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho and again tí wọ́n bá sọ pé wọ́n ń wádìí kíni tí wọ́n ń wádìí gangan kò tí ì yé mi because àwọn ìbéèrè tó ṣe èmi ní kàyéfì nìyẹn téèyàn bá ń wádìí bóyá ẹni tẹ́ fẹ́ wádìí ẹ̀ yìí lẹ́sẹ̀ lọ́dọ̀ yín lè wá ń wádìí ẹ̀ bóyá wọ́n ràn yín sí kẹ́ bá wọn mú lè wá ń wádìí ẹ̀ lórí kílẹ̀ ń wádìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sí kò sí ntí ọbàdì nínú kéèyàn fẹ́ gba orílẹ̀-èdè kan lọ sórílẹ̀-èdè kan mo sọ mo tún rìpíìtì ẹ̀ wípé um, Republic of Benin ò lè sọ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ orílẹ̀-èdè àwọn lọ́nà àìtọ́ hundred percent àwọn tí ń wọlé sí Kotonu tó ń wọlé sí Republic of Benin kò sẹ́ni tí ń wọ ibẹ̀ lọ́nà tọ́tọ́ ọ̀nà àìtọ́ òun náà ní kálukú ń gbà wọ bẹ̀ ọ̀nà àìtọ́ yẹn dẹ̀ lọ́nà tọ́tọ́ ìdí ni wípé kì í sorílẹ̀-èdè tí wọ́n ń wọ pílẹ̀nì wọ̀ láti Nàìjíríà kì í sorílẹ̀-èdè tí wọ́n ń gba físà kí wọ́n tó wọ̀ láti Nàìjíríà so kí ni kéèsì báyìí no case. ibi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nànànànà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀. ohun tá a lè ṣe náà ni wípé ká pàrọwà fún Republic of Benin àti àwọn adájọ́ wọn wípé kí wọ́n fi máàlù yìí sílẹ̀ kí wọ́n jọ kọ́ lọ tọ́jú àlàáfíà rẹ̀ ẹ rí i pé tí mo fẹ́ mú jáde ńbẹ̀ náà ni wípé lọ́ọ̀yà fúnra lára rẹ̀ sọ ń pé lóòótọ́ ni pé àwọn oníṣègùn òyìnbó wọn ń bẹ ní Republic of Benin ṣùgbọ́n kò dàbí kí wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ lọ sórílẹ̀‐èdè Germany láti lọ tọ́jú ẹ̀ ṣe mọ̀ pé majority àwọn olóṣèlú wa majority àwọn tí ń bẹ ń jọba bọ́n bá fẹ́ tọ́jú ara wọn Germany yìí náà ni wọ́n ń lọ UK ni wọ́n ń lọ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àlàáfíà ara tó péye fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Republic of Benin kọ́ láti fẹ́ kí wọ́n tọ́jú ẹ̀ àfẹ́kọ́ máa lọ síbi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n tọ́jú ẹ̀ kì í ṣe ibi tí àyà rẹ̀ ó ti máa já bọ́n bá fún lóògùn sóògùn yìí sóògùn tọ́ ni sábẹ́rẹ́ tí wọ́n fẹ́ fún mi ṣe ìsábẹ́rẹ́ ikú ṣé n tí wọ́n fẹ́ lò fún mi ṣé yóò bá lára mu ṣé tàìsàn tí ń ṣe mí gangan ni. kò sí òfin tó àyàn kan láàyè láti tọ́jú ẹni tí ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ ìdí nìyẹn tí kálukú wá fi ní family doctor tí nǹkan bá ṣe wọn ni lọ sọ́dọ̀ family doctor wa ṣebí káàdì wà nílé lọ́dọ̀ dá family doctor wa. ọlọ́yẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ti mọ bí ti tọ́jú ara ẹ̀ lóòótọ́ ni kì í ṣàìsàn he no dey sick ọlọ́yẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho kì í ṣàìsàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbẹjọ́rò ti sọ ó ní wọ́n ní ìfarapa nígbà yẹn so kìnìún ọ̀hún sì ń dùn wọ́n torí pọ́ jẹ́ akọni ni bí ó jẹ́ bẹ́ẹ̀ ah, ah ẹ ó ṣe inú ilé la di ẹ̀ẹ́dẹ̀tù ọdẹnu bó bá ṣe bí àparò ni yóò ti bá yín oko lọ àìmọye ẹni tí ń tọ́sẹ̀lẹ̀ sí ò tó tiẹ̀ tí ó ti jọ́lọ̀ ọba nípè ṣùgbọ́n torí pé àṣálẹ́sà àyàn lákàndá àdàyọ̀ sọ́tọ̀ gédéǹgbé nínú ọmọ láàrin àwọn akẹgbẹ́ nínú ìlú nínú orílẹ̀-èdè Yorùbá gbégbégbégbégbé ọlọ́run. wáìlì wọn wá láti wá gbà kókó yín o tí mo gbọ́ tí mo rí òun náà ni mo ní kí n wá bu ẹ̀yìn náà gbọ́ kẹ́ ẹ lè mọ ipò tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà ká lè mọ ọwọ́ tá a fẹ́ fi jẹ́ ká lè mọ ìgbésẹ̀ tó tún kàn tá a fẹ́ gbé lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho.

ní eléyìí tó kù kọ́dún ìyọ́ parí iyekíye tí wọ́n bá ń takó sí ẹ̀ní ní owó rẹ̀ ńlẹ̀. ibi títí tí jìjì ayé kò lè dédé. bó ti wù kí pósí ọwọ́ alẹ́sì tó ẹ̀ní rówó rà á. dédé ní dédé ìgbà nánánáná. ikú àìtọ́jọ́ ò ní jẹ́ tiyín kò ní jẹ́ tọmọ aya àtọkọ yín lágbára ọlọ́run. ọkàn mi yóò bá lẹ́lẹ́lẹ́. ẹ̀ ń bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yọ àní bá ń sunkún. ẹlẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀. ìgbà tí retí yín náà ó dé ànífẹ́nìkọ̀ọ̀kan yín sàwátì. bẹ́ẹ̀ ẹ wá rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ tí mo rí ni ó ń dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lè mọ́ gbóhùn rẹ̀. ẹni tó bá mọ̀ mọ̀ mọ̀ orí ọlọ́run rúnrúnrúnrún. bínú rẹ ti ń dùn ní fọkàn ṣàdúrà ẹ rí i pé kò lóúnjẹ méjì tí jẹjú pé kọ́mọ ṣàdúrà fọlọ́n lọ. kò jẹ dájọ́. òótọ́ ni pé kò ní pásítọ̀. òótọ́ ni pé kò ní àáfàá. òótọ́ ni pé kò ní babaláwo kankan tí ń ṣiṣẹ́ fún coat me and uncoat me. ọlọ́run mi gágágá. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kì í sín gbẹ́rẹ́ kì í sóògùn gàgàgàgà. ọlọ́run ọba mi dá láàyè ọ̀tọ̀ ó dá lára ọ̀tọ̀ ó dá ní àkàndá ni. sórí apáta tatatatata ibi títí. ìgbà táwọn èèyàn kan gbọ́ wípé ó sì kìrìn ni à bóyá torí àwọn nǹkan tí ń lò tí ọ̀rá àyè lò mọ́ ni bàbá ńlá arọ ni èé rúbọ èé ṣètùtù. títí káyé kó lè dédédédédédé ìgbà nananana lọ́kàn tí yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. well kò sí nǹkan méjì tí mo nǹkan méjì tó gbé mi wá náà nu àkọ́kọ́ ni pé mo wá dúpẹ́ pípẹ́ kí fún ọjọ́ bí àwọn nǹkan tí mo fi síta ah ẹ response yín lórí ẹ ó mọ̀ wú mi lórí jọjọ o àánú ọlọ́run alayò ní fi ilẹ̀ ẹ wá wò ó iná ò ní tán wo yín ẹ ní nà kan tán kẹ ẹ tó rí kan àpò sàṣàmùráyè gbẹ àpò yín ò gbẹ fowó kò ní gbẹ fún nǹkan rere lágbára ọlọ́run ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí facebook àkàndá ọ̀rọ̀ àwíkòǹkò ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì mi àwíkòǹkò tv àwíkòǹkò tv ẹ wá dé yorùbá tv níbi tá a ti ń kà yọkà olóyin á ti tẹ̀ wájú òwe yorùbá tv níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yípadà tó dòwe á ti ń tẹ̀ wájú oríkè yorùbá tv á ti ń tẹ̀ wájú ìtú bàbá ìta ìyún yorùbá comedy magic tv àti ń tẹ̀ wájú bákan náà gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọlẹ́yìn jésù kristi èmi àkàndá ń ṣe kinní kan ẹ̀yin ò ní kíka bíbélì lọ́nà tí yóò fi dùn lọ́nà tí yóò fi rọrùn débi pé ibikíbi tẹ́ bá wà ẹ lè ṣàṣàrò lórí bíbélì kẹ̀ẹ́dẹ̀ká kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀gbọ́ ọ́díò ẹ̀ sétí kẹ́ẹ̀dẹ̀gbádùn rẹ̀ ẹ lè ṣàṣàrò lórí ẹ̀ nígbàkúùgbà ìgbàkúùgbà tẹ́ ẹ bá ń fẹ́ ẹsẹ̀ kan nínú bíbélì tàbí orí kan nínú bíbélì ẹ lè wá síbẹ̀ nígbàkúùgbà channel ọ̀hún ni mo pè ní bíbélì mímọ́ bíbélì mímọ́ ìwé genesis là ń kà lọ́wọ́ á sì ká títí dé ìfihàn lágbára ọlọ́run ẹ lè máa wọbẹ̀ máa jáde nígbàkúùgbà tẹ bá wà tẹ bá tẹ wà níbìkan pé ah, ẹ léfítíkù orí karùnún ẹsẹ̀ kìíní kí ló sọ náà ẹ lè wá lọ síbẹ̀ bíbélì mímọ́ ní channel ọ̀hún ẹ sọ̀scribe sórí ẹ̀ kẹ́ ẹ máa fọkàn bá mi lọ gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn jésù kristi tá à múra fún bíbọ̀ wá jésù ẹlẹ́ẹ̀kejì